apẹẹrẹ míì ala rè Allah subhanahu wa ta'ala nínú suratu nisa aya keje ó sọ nípa ogun pínpín wípé lirijal nasibun mimma taraka aliwalidani wali akrabun àwọn ọmọkùnrin wọn ní ìpín nínú ogún tí òbí wọn fi sile àti ẹbí wọn wali nisa'i nasibun mimma taraka aliwalidani wal akrabun. àwọn obìnrin àwọn ọmọbìnrin àwọn náà ní ìpín tiwọn nínú ogún tí òbí bá fi sílẹ̀ àti ẹbí wọn mímọ kọlà mẹnìhù àwòkàsọ nínú ogún tó kéré tàbí nínú ogún tí ó pọ̀ wọ́n nípìn nasiban mafuruudọ ìpín náà ó jẹ́ ìpín tá a ṣe ní ọ̀ranyàn. aya ìwá ó sọ̀rọ̀ ní sọ̀rọ̀ gbogbogbò wípé ọmọkùnrin ò kú ọmọbìnrin ò kú ó lẹ́tọ̀ọ́ nínú ogún òbí wọn. wàyí o ọ̀rọ̀ tó wá wá níwà gbogbogbò yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé hadisi ànábì súnà ànábì ó wá yọ àwọn igun kan sílẹ̀ tí ò ní jẹ ogún táwọn náà sì jẹ ọmọ aláìsí a rí ẹ̀rí eléyìí nínú hadisi Ahmad àti Baihaki tí ànábì sọ wípé la yẹrìsú alikọ́ọ̀tìlù la yẹ́rìsú alikọ́tìl ẹni tó bá pa ènìyàn nítorí kó lè jẹ ogún rẹ̀ kò ní jẹ ogún ká sọ pé ọmọ ó pa bàbá rẹ̀ tàbí ó pa ìyá rẹ̀ tàbí ó pa ẹbí rẹ̀ bíi ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ nítorí ogún a ní lo ááyà yìí fún mọ́ wípé ọmọ lè jogún òbí tàbí ẹbí lè jogún ara wọn a ní ìlò fún mọ́ nítorí wípé ẹni náà òun ló pa aláìsí kò níbẹ̀ yẹn nínú hadithi Ahmad àti Nasa'i àti Darukutuni anabi sallallahu alayhi wa sallam ó sọ pé la yẹrìfù alimuslim kèfèrí kò ní í jẹ ogún mùsùlùmí wàlàlì muslim alikafir mùsùlùmí kò ní í jẹ ogún kèfèrí. hadísì yìí ó jẹ́ ká mọ̀ wípé tí òbí bá kú tó jẹ́ mùsùlùmí tí ọmọ ẹ̀ bá jẹ́ kèfèrí tí kìí ṣe ẹlẹ́sìn ìsìláàmù ọmọ yẹn kò ní í jẹ ogún mọ́. bákan náà tí ọmọ bá kú tó jẹ́ kèfèrí bàbá tó jẹ́ mùsùlùmí bàbá yẹn ò ní jẹ ogún ọmọ rẹ̀ tó jẹ́ kèfèrí bó tilẹ̀ gà sí pé àwọn onímọ̀ wọ́n padà ṣe àlàyé lórí igun kejì àdíìsì yìí ibi tí mùsùlùmí kò ti ní jẹ ogún kèfèrí wọ́n jẹ́ kó yé wa wípé tó bá gá sí pé ogún àwọn nǹkan ìbọ̀rìṣà àwọn nǹkan pàǹtí àwọn nǹkan ẹ̀gbin ní kèfèrí yẹn fi ilẹ̀ kò sí mùsùlùmí tí ó jogún pàǹtí tàbí ẹ̀gbin lọ́dọ̀ kèfèrí ṣùgbọ́n àwọn àáfàá panupọ̀ wípé ọmọ tó bá jẹ́ kèfèrí kò ní í jẹ ogún bàbá rẹ̀ ohun tá a fẹ́ lò ní ìsinmi wípé Koran sọ pé ọmọ ó jogún òbí ó sọ generally ó sọ nísọ gbogbogbò hadísì ló wá yan ló ń yọ àwọn kan lẹ̀ bíi ọmọ tó pa òbí rẹ̀ bíi ọmọ tó jẹ́ kèfèrí tí òbí jẹ́ mùsùlùmí. àpẹẹrẹ mi ìtúrè fún takhsisu alhadith lil Qur'an bí àdíìsì ṣe máa yọ nǹkan kan lẹ̀ nínú nǹkan tí àlùkùránì bá mú wá nímúwá gbogbogbò àpẹẹrẹ míì tún nìyí fún takhsisul hadith lil Qur'an kí hadíìsì kó yọ nǹkan kan lẹ̀ nínú nǹkan tí kùránì mú wá ní ìmúwá gbogbogbò. suratu nisa aya eleven quran sọ pé yusikumullahu fi awladikum lidhakari mithlu hadhil unsayaini. Allah ń sọ àsọ́lẹ̀ fún yín nípa àwọn ọmọ yín o. Allah subhanahu wa ta'ala ó ń sọ àsọ́lẹ̀ fún yín nípa àwọn ọmọ yín. Wọ́n máa di ogún kódà ohun tí ọba kan ọkùnrin ẹyọ kan ni obìnrin méjì máa mú ní dọ́gbandọ́gba ìyẹn ni pé tí a bá fún ọkùnrin ní nǹkan méjì ẹyọ kọ̀ọ̀kan la máa fún obìnrin kọ̀ọ̀kan wàyí o nígbà tí kùránì fi yé wa wípé ọmọ ó nínú àyàtà àkàlẹ̀ kan náà ọ sọ pé ọmọ òjògún ǹjẹ́ ẹ mọ̀ pé hadísì súnà ànábì ó padà yọ àwọn ọmọ ànábì sílẹ̀ níbi jíjẹ ogún bàbá wọn. Fatima rọ̀díyọlọ́ aníyá ó gbẹ̀yìn ànẹ́bì àmọ́ wọn ò pín ní ogún kankan. nítorí kíni nítorí ọ̀rọ̀ ànábì tó sọ wípé láánú ràfù wọn ò ní jẹ ogún tàwa ànábì wọn ò ní jogún tiwa má tàràkínà sọdákọ ohun táwa bá fi ilẹ̀ sàrà fún gbogbo mùsùlùmí sàrà fún gbogbo mùsùlùmí láánú ràfù wọn ò ní jẹ ogún àwa ànábì ọlọ́run àwọn ọmọ wọn ò ní jogún tiwa má tàràkínà sọdàkọ ohun tá a bá filẹ̀ sàrà ni. sáwà sọ pé ànábì tako kùránì ni ẹ̀yin tẹ́ ẹ sọ pé tí ọ̀kan bá ti wá tó bá ti mú ìtumọ̀ àtakò sí kùránì ẹ̀ ní lò àwọn àpẹẹrẹ tá à ń mú wá wọ̀nyí kì í ṣe pé àdìsí tako kùránì níbẹ̀ àwọn àpẹẹrẹ tá à ń mú wá wọ̀nyí kò mú ìtumọ̀ àtakò lọ́wọ́ ṣùgbọ́n ó ń jẹ́ ká mọ̀ wípé tí àyà kùránì bá wá tó mú ọ̀rọ̀ wá ní ìmúwá gbogbogbò àdìsí ó yọ eléyìí tí ó yẹ kó wà ń yọ yọ ọ àpẹẹrẹ kẹta níbi tí àdìsí ti yọ tó ti yọ ọ́ lẹ̀ nínú gbogbogbò ohun tí kùránì mú wá. nínú suratul Maida sura al-Maida ayẹlẹ kẹta Allah sọ ń bẹ̀ wípé hurimati aleikum alimaita wadam aṣẹ́léèwọ̀ fún yín ẹ̀yin mùsùlùmí òkú ń bete àti ẹ̀jẹ̀ òkú ń bete àti ẹ̀jẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo ìran nǹkan ẹlẹ́mìí tá a máa ń jẹ tó ti jẹ́ òkú ńbete òkú ńbete ẹran òkú ńbete ẹja òun ni nǹkan ẹlẹ́mìí tó kú fúnra rẹ̀ tó kú fúnra rẹ̀ láì du wàdàm ẹ̀jẹ̀ ẹranko ó lẹ́jẹ̀ ẹja ó lẹ́jẹ̀ àyà kùránì mú wá báyìí nínú àdìsí ọlọ́run nínú hadithi ahmed àti ibnu maja láti ọ̀dọ̀ ọmọ umar òjíṣẹ́ Allah sọ pé uhilati lana maitatani wadamani wọ́n ṣe òkú ńbete méjì àti ẹ̀jẹ̀ méjì lẹ́tọ̀ fún wa òkú ńbete méjì àti ẹ̀jẹ̀ méjì wọ́n ṣe lẹ́tọ̀ fún wa fa'amali maitatani ní ti òkú ńbete méjèèjì falihut ẹja walijarod àti tata ẹja àti tata ìyẹn túmọ̀ sí wípé ẹja tá a mẹni tó pa bóyá omi ló mu kú ni bóyá ẹnìkan ló dù ni asábà ní ipò opó ti dòkú a nídìí ká béèrè pé ta ló pa àtàyé rẹ̀ àtòkù rẹ̀ jíjẹ fún mùsùlùmí ìyẹn ẹja. E wàlìjàrọ́ọ̀d àti tata àwọn lárúbáwá wọ́n máa jẹ tata haúsá náà máa jẹ tata yorùbá nìkan ni wọn kì í jẹ tata ṣùgbọ́n ẹ̀tọ́ ni tata àtòkù rẹ̀ àti ààyè rẹ̀ wàá máa dàmánì ní ti ẹ̀jẹ̀ méjì falikabidu wapihal òun náà ni ẹ̀jẹ̀ tó wà nínú ẹ̀dọ̀ àti àwọn ẹ rí i pé ẹ̀jẹ̀ máa ń wà nínú ẹ̀dọ̀ ẹran ẹ̀jẹ̀ máa ń wà nínú àwọn gan tiẹ̀ máa ń sun ẹ̀jẹ̀ ní tẹ́ bá fọwọ́ fún báyìí ẹ̀jẹ̀ ò mọ̀ sun bọ́ọ̀tà ń bẹ̀ ẹ̀jẹ̀ tá a bá bá nínú ẹ̀dọ̀ ẹran ẹ̀jẹ̀ tá a bá nínú àwọn ẹran jíjẹ ni àtòun àtẹran kùránì sọ pé èèwọ̀ ni òkú mbete àti ẹ̀jẹ̀ wọ́n mú generally àdìsí wa yọ eléyìí tí ó jẹ́tọ̀ fún wa ń bẹ̀ ó yọ ọ́ sọ́tọ̀ ṣẹ́ẹ̀tù sọ pé ìyẹn tako kùránì ni kò tako kùránì ọ̀kan nínú iṣẹ́ tí àdìsí máa ń ṣe lórí kùránì ó ń lọ ṣe yẹn òun náà sì ni taksisul kùránì taksisul hadith lil-Qur'an. bákan náà àdíìsì míì tún wá ó tún yọ nǹkan míì lẹ̀ wípé ìdá dùbìgà al-ihab fakọ̀dì tọ̀hùr ìdá dùbìgà al-ihab fakọ̀dì tọ̀hùr. nínú àdíìsì Muslim láti ọ̀dọ̀ Abdullahi ibn Abbas àdìsí yẹn sọ pé tí wọ́n bá ti pa awọ òkú ńbete lọ́sẹ̀ ó ti mọ́ tí wọ́n bá ti pa awọ ẹran òkú ńbete lọ́sẹ̀ ó ti mọ́ ìyẹn ni pé tí wọ́n bá ti fi àwọn èròjà tí wọ́n máa fi fọ awọ tí wọ́n bá ti fi fọ awọ ẹran tó jẹ́ awọ ẹran òkú ń bete ó ti di mímọ́ a lè lò ó fún nǹkan fọ́níṣọ̀. hadisi sọ pé òkú ń bete èèwọ̀ ni ó túmọ̀ sí pé awọ ẹran rẹ̀ eegun rẹ̀ ẹran rẹ̀ gbogbo tí ń bẹ lára rẹ̀ ó ti dèwọ̀ ó ti di èèwọ̀ ṣùgbọ́n hadisi ó wá jẹ́ kó yé wa pé tẹ́ran bá di òkú ńbete kì í tún ṣe gbogbo rẹ̀ láà lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ a lè bó awọ ẹran rẹ̀ ká lọ rìfáìn rẹ̀ ká lọ fọ̀ ọ́ ká tún ṣe tá a bá ti fọ̀ ọ́ a lè fi rán bẹ́líìtì a lè fi rán bàtà a lè fi rán báàgì a lè fi rán lẹ́dà àga àjókòó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lára aṣẹ́ tí àdìsí máa ń ṣe nìyẹn lórí alukur'an. wàyí o àpẹẹrẹ mi tùrè Allah sọ pé yes alunaka anil mahid wọ́n ń bi ìwà ànẹ́bì léèrè nípa nǹkan oṣù obìnrin pul huwa hadhan sọ fún wọn pé ohun tí ò dáa ni ìpalára ni ìpalára ló jẹ́ fún obìnrin kó máa ṣe nǹkan oṣù lọ́wọ́ kí ọkọ ẹ̀ tún máa súnmọ́ fàtẹ́sílù nìsá filimahid nítorí náà ẹ pa àwọn obìnrin yín tì lásìkò éèlà ẹ pa wọ́n tì gbólóhùn ẹ pa wọ́n tì yìí ó kó ìbálòpọ̀ ó sínú ó kájọ sùn papọ̀ lórí ibùsùn kan náà ó sínú kájọ oúnjẹ rẹ̀ ó sínú ká dì mọ́ ó kó sínú ká fẹnu kò ó lẹ́nu ó kó sínú. fàtẹ́sílù nìsà kẹ́límọ̀tún ahaman ọ̀rọ̀ kan ni tó wà jẹ́nẹ́rà nínú àdíìsì ànábì láti wá rí wípé ìbálòpọ̀ nìkan sọ ni ìyẹn tìzálù nìsà túmọ̀ sí kò kó nǹkan yòókù sínú. Si ìyẹn ni pé ọlọ́run ní ká pa obìnrin tì lásìkò hélà ipa ti yẹn ipa ti níbi ìbálòpọ̀ nìkan ni pé a ní súnmọ́ nìkan ni ṣùgbọ́n gbogbo nǹkan yòókù a lè ṣe gẹ́gẹ́ bí a nínú hadithi muslim wípé isna àwọn kulla shay'in illa obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọkọ rẹ̀ lẹ́tọ̀ọ́ láti bá a ṣe gbogbo nǹkan láti ṣe gbogbo nǹkan pẹ̀lú ẹ̀ ńlá nìkà àfi títí ọ̀pá bọ inú ìgò tàdá ńlá nìkà àfi títí kálámù bọ inú ìgò tàdá ọwọ́ yẹn nìkan ni ọkùnrin ò gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan yòókù ó lè ṣe obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọkọ rẹ̀ ó lè fẹnu kò lẹ́nu ó lè dì í mọ́ gbogbo nǹkan ló lè ṣe ọwọ́ tí ò lè ṣe nìkan ni títí kálámù bọ inú ìgò tàdá ìdí nìyẹn tó fi já sí wípé hadisi míì wá tó ń sọ wípé tí àwọn ìyàwó ànábì bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ànábì máa dì mọ́ wọn wọ́n máa ń fẹnu kò wọ́n wọ́n á jọ sùn sórí ibùsùn kan náà wọ́n ó dìjọ sùn sórí ibùsùn kan náà ṣùgbọ́n ànábì ò ní jẹ́ kí tálámù kó wọnú ìgò tàdá tá a bá lọ pẹ̀lú àyà fàtẹ́sílù nìsà bí Quran ṣe mú wáyẹn yẹn wípé ìyàwó tí ń ṣe èkóṣù lọ́wọ́ ọkọ rẹ̀ ó jìnnà sí tefetefe kódà ó lè ti torí ẹ̀ kú òun lé fún títí tí ó fi parí nǹkan oṣù rẹ̀ gbogbo wọ̀nyẹn ni àkóónú intizal ṣùgbọ́n àdíìsì wa sọ fún wa wípé ọ̀wọ́ ìbálòpọ̀ nìkan ló jẹ́ èèwọ̀ o lè dì mọ́ ìyàwó rẹ o lè fẹnu kò ó lẹ́nu o lè bá ṣeré pa ẹ lè jọ jẹun papọ̀ ẹ lè jọ wẹ̀ papọ̀ ẹ lè jọ sùn sórí ibùsùn kan náà papọ̀ lásìkò tí ń ṣe éèlà lọ́wọ́ ṣùgbọ́n o tálámù kò gbọ́dọ̀ wọ inú ògo tàdá. àpẹẹrẹ mi ìtúrẹ́ o níbi súnà ṣe máa ń ṣiṣẹ́ lórí alukur'an nínú suratul A'raf aya thirty two aláwo ní kul man harrama zinata Allahi lati akhraja li ibadihi wa tayyibati mina risk ìwà ànábì sọ fún wọn ta ni ẹni tó fẹ́ ṣe léèwọ̀ fún àwọn ẹrúsìn mi àwọn ọ̀ṣọ́ ọlọ́run tọ́lọ́run mú jáde láti inú ilẹ̀ fún wọn àti àwọn nǹkan dáadáa nínú ohun àwọn nǹkan ìpèsè àrísìkì tí ọlọ́run bá ti pèsè fún wa nílé ayé ìyẹn ni pé ta ló fẹ́ bọ́ tàjọ́ sọ pé kíní yìí o haramu ni eléyìí o haramu ni o tọ̀hún o haramu ni o ta ló ní tọ̀hún ìwà ànẹ́bì sọ fún wọn. ànẹ́bì ló mú Kùránì wá ọlọ́run wá ní kó sọ fáyé wípé ta ni ẹni tí yóò ṣe àwọn nǹkan ọ̀ṣọ́ ọlọ́run tọ́lọ́run mú jáde fún àwọn ẹrúsìn rẹ̀ ní èèwọ̀ fún wọn. ǹjẹ́jẹ́ mọ̀ wípé nínú hadisi anabi sallallahu alayhi wa sallam ó padà sọ wípé góòlù àti aṣọ sílíkì èèwọ̀ ló jẹ́ fún ọkùnrin ẹ̀tọ́ ló jẹ́ fún àwọn obìnrin nínú hadisi Ahmed àti Abu Dawud àti Ibn Maja.